aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa afáwa àgbà nábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kúmọ bá nábì ní àtàwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ àmbẹ̀lọ́wọ́ ọba kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn afáwa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà almusa fanu ẹ̀yọ́ akúrẹ́ tàbí àmà tíra tí a fi ṣẹ̀dánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ yìí oní ẹni mustalihu al-hadith àwọn ẹ̀kọ́ nípa ìmọ̀ hadith tó pé yóò fi ma mọ̀á tí ń jẹ́ ojúlówó hadith àtàwọn àdápaarọ́ táwọn èèyàn pamọ́ òjíṣẹ́ sallallahu alaihi wasallam táfi máa sọ̀híhù àti hasan àti dọ̀híf àti ìdí ìdí ẹsẹ̀ àti ìsìn àtàgbèrè mọ̀ọ́dọ́ àwọn ẹ̀kọ́ yìí ló fi yíwa bẹ́ẹ̀ ọlọ́mùsàfi yíwa ló bá ti sàlàyé ẹ̀ lọ. dáwọn page tàdé dúró náà bismillahir rahmanir rahim àfáà kọ́ wa nínú ipa àwọn ahadis ọ̀nà tí ó yọ fi lè ní ayẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí tá a kàgbẹ́ yẹn ni mudallis àti tadlis èyí tí ó change ọkọ rẹ̀ àbí tí ó change ọkọ afá rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àlẹ́ ètò abẹ́kọ́ ní tààrífù ètò abẹ́kọ́ náà ní almutaribọ mutarib ní ètò ní gallop ọ̀rọ̀ sí ọ̀lọ́ straight ọ̀rọ̀ àdéhìtì ọ̀rọ̀ ẹ̀kọ́ lọ straight ọ̀rọ̀ àti pé gallop ń bẹnu ẹ̀ pé ọ̀sán pé ọ̀lẹ́nu ìtẹ̀rọ̀ àbọ̀ ń pè so ìgbàdí àdúgbà wọn pè ní gíní almutarib tààrífù definition rẹ̀ ó kún ìdájọ́ rẹ̀ afẹ́ni almutarib mọ̀tẹ́lẹ̀ fẹ̀rọ wá tó fi sẹ́nàdì ìtẹ́ pé àwọn afáà ní àkan lórí ìsinádì ìsinádì mú wá eré múlé wá nígbà bí ó múlé wá tó mọ́ ìrànzálẹ̀ àwọn mọ́tìnì àbí bó ti ọ̀rọ̀ yẹn gan bó ti gbé kàjẹ́kì ọ̀rọ̀ yẹn gan fẹ́rẹ̀ fún rẹ̀ ẹ̀rọ bó ti mọ́ sàlàyé fún wa pé nǹkan méjì náà ní hadith táwọn afá bá ń gbọ́rọ̀ wọn ò ìsinádì hadith àti mọ́tìnì text àdísì gan fún àrọ̀rọ̀ ní tó wá fún ààrẹ torí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala so guide islam dé pé àwọn àfáàmà bá nabi muhammad sallallahu alaihi wasallam tí máa sí gbé ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ ní tẹ́sẹ̀ tí wọ́n á gbọ́rọ̀ kalẹ̀ bákan mi bákan mi ẹ̀tọ́ sí wọn gba ilé yìí kí sọ̀rọ̀ nabi sallallahu alaihi wasallam ó di wa bẹ́ẹ̀ ni isnad hadith ó di wa chain of transmission rẹ̀ bá ti wọ́ nígbà àdísì mùtọ́rìbù ni fi ìtìrọ́b ó di fi sẹ́nàdì àwọn mọ́tìní wàázàrò jam'u wàtàázàrà jam'u fi záàlìká wàtàrjì lẹ́yìn náà kò sí èsì kásọ pé gbélé sí wáyé àtìlé àtìlé tó yàtọ̀ síra wáyé kò sí èsì kápá pàpà wọn papọ̀ lẹ́yìn náà kò sí èsì kásọ pé eléyìí lọ́pìtà nílẹ̀ jù kò sí èsì mbẹ̀ tí wọ́n á sọ pé àdísì mọ̀tọ́rìmù misaluhu irú àpèjú eré ẹ̀ ما روي عن أبي بكر رضي الله عنه أنه قال النبي صلى الله عليه وسلم irú ẹ̀nà ni wọ́n bá rọ́dà níbi sallallahu alaihi wasallam sínú Abubakar radiyallahu anhu ipé sínú Abubakar sọ fún àníbi wípé ara ka ṣípta kààlà ṣàbàtà ni وأخواتهم الله أكبر وقالوا سيدنا كي وبابا وعاتي سيدنا وقف بي النبي محمد مريكم تتقبو النبي تتقبو جبو مروري يجبو شايف جبو مروري ní àmọ́kasótò hold wọ àkọwàtòwò àtàwọn ọmọ ayẹ́ sótò hold àwọn ẹ̀rù ọlọ́run tó bá mi ń bẹ̀ lọ́fọ́dọ́rẹ̀ tí ló àwọn sọ́tò old àtàwọn ọmọ ẹ̀yẹ́ àwọn sọ́tò súnmọ́ sọ́tò old tẹ́gbẹ́ ń sọ̀rọ̀ ń pa àlùkìyà máa ń tọrọ àwọn níbi ọlọ́wọ́ bá mọ́jú jíṣẹ́ ọlọ́wọ́ bá wàhálà tí wọ́n rí lápàdé sọ́tò old ẹ̀kú sọ́tò old sọ̀rọ̀ pa níbi lónìí púpọ̀ wà àkọwàtò àtàwọn ọmọ ẹ̀yẹ́ àwọn sọ́tò súnmọ́ bẹ́ẹ̀ ló dẹ́rù bà mí lórí ìdìbò yóò àti ti mùtọ́rìbì àti bàbá sọ́nà ọ̀nà mẹ́wàá tó kó yàtọ̀ síra wọn bílẹ̀ tí mo wọ́tọ̀ bílẹ̀ tí mo wọ́tọ̀ bílẹ̀ tí mo wọ́tọ̀ ààrẹ amẹ́ṣẹ́ àtẹ̀lé ń bẹ̀ ó di wàwúrú ya mọ̀ọ́sọ́lẹ̀ ní wọ́n mọ́sálẹ̀ ní wọ́n bá gbé ànẹ́bì lọ́mọ bẹ́ẹ̀ tẹ́gbẹ́ gbogbo àdìsẹ̀ ọwà gbé àtìbọ́kàtì bẹ́ẹ̀ falẹ̀ sẹ́lẹ̀m àdéhùn mọ̀tẹ́sẹ̀l lẹ́yìn náà wọ́n wà pé àdìsẹ̀ ọ̀rọ̀ Abubakar ní kéésì pé ọ̀rọ̀ ànẹ́bì ní sẹ́lẹ̀ lọ́ọ̀rọ̀ sẹ́lẹ̀m وروى وروي من مسند أبي بكر وعائشة رضي الله عنه صعد بين ربع أنه مسند مسند مسند أبي بكر أتي عائشة أتي سعد إلى غير ذلك من الاختلافات أتبع بأنه سجع قصيرا التي لا يمكن جمعه بينها ذكر تقول يا جافلين لي لو جافلين لو تقصيسي قلين قرار رد ولا يفوت بينها كوزي كاتي جمع ولا ولا ترجيع الله بقى في عائشة لو فترلها أبنتي أبو بكر لو فترلها كوزي كوزي ترجيم به أو يسوي بقى ترى لي فدي عفا وعفا يصرف وأن ترى عفا ما صرف تباني والحديث مضطرب òun ní sọ́kọ́ yín pé àdísí ẹ̀yà kọsíra níbi ìsinẹ́dẹ̀ mẹ́tìlẹ̀ wọ́n lọ́sọ fún mọ̀tẹ́rìbò ọ̀nà pé oṣù kẹ́kọ̀ọ́ tí ó yẹ kó yẹ pé tí wọ́n pe àdísí mọ̀tẹ́rìbò hukumu rẹ̀ náà pé ọ̀lẹ̀ ó di eyín ìwé okùn ẹ̀rẹ́ ní ọ̀sẹ̀ tí a bá ń kásírà lọ tí a bá bá débi àdísì tó wáyé pé ó rí pé àdísì yẹn lẹ níbi mùtọ́rì tó kọ̀ọ̀lọ́ pé àdísì ò ni ìwọ ló mọ̀ pé àwọn tó ń pè ní mùtọ́rì bù ní pé àwọn tó ń na ẹgbẹ́ ní kí òun ṣe sífà nẹ́bí sallallahu alaihi wasallam òun lè ṣe ojú máa ti òun rí wà nẹ́bí kí a pé kí òun ṣe sífà nẹ́bí báyìí ó ní òun lè ṣe torí òun lè wà nẹ́bí láwòfin sẹ́ńtì yẹn wà nẹ́bí láwòfin yóò àwọn máa wo èrò orí ẹ̀ pé ó lè yẹ yín ètìrá nu ìgbàgbọ́dọ̀ mi yẹ yín máa ń tijú èèyàn àti máa wojú ẹ̀gbọ́n yóò lẹ́ra ayébẹ̀kọ ni ṣé ní abọ́kàtì ó ní mi ilé wo ànẹ́bí láwòfin wọ́n kí n sífà ní ìjọba ìgbọ́n rí ní ní sífà rẹ̀ ó di wa bẹ́ẹ̀ àwọn sàhábà rí buwọ́n lọ́lẹ́ àlẹ́ àjùmáyé wọ́n máa ti ju àlẹ́bí púpọ̀ lọ́fọ̀ àwọn gan máa gbàdúrà káwọn ará oko wálé àwọn tó wà lóko torí kwẹ́sìn tí wọ́n máa béèrè wọ́n di àǹfààní rẹ̀ àmọ́ àwọn gan olùgbé lọ́wọ́ àlẹ́bí sallallahu alaihi wasallam ó di eyín òbí ẹ̀sẹ̀ abẹ́kàtọ́ wọlé jọ́kàn arókò kan wọlé ọzúwà túlọ̀lá àìdì ẹjẹ́ pé ó wọlé wọ́n bá kí òun zóòrò asa àṣà rákà mẹ́rin ṣètò bá gbànábì lágbè ló bá kí rákà méjì ló bá sálámà àwọn sàbí dákẹ́ arákùnrin wá ní á anábì ebí ẹni rákà mẹ́rin ní ìrìn ìrúta kí ni anábì níbẹ̀ ti wọ́n ti wá dé ikú ní àbí báwo ní ara wọn dé ikú ó ní méjì lẹ́kì anábì lára mẹ́rin ó ní méjì lẹ́gídẹ́ àtàbílẹ̀ àjẹ́wà ìgbẹ́ mélòó ni wọ́n ní méjì àwọn yóò náà máa pé méjì àmọ́ wọ́n lè sọ̀rọ̀ àrókò ní ohun lọ́kà yóò ká jọ̀rọ̀ mẹ́lẹ̀gbẹ̀mù àtàbílẹ̀ àbílẹ̀ pé sébẹ̀ ẹ̀nà níbẹ̀ àrẹ́bí sẹ́ ìdìdí ńlẹ̀ in fact àwọn méjì kó wa nígbà wọn kí nǹkan wá sọ bàdí ó di ìbẹ̀rẹ̀ àwọn àgbàgbà pé àtẹ̀yìn lè sọ̀rọ̀ lórí òun tó yẹ pé láti tún un ṣe lórí yọ̀dá john torí wọ́n sọ̀rọ̀ tí ìsara àyọ̀rọ̀ ìwé ẹ̀kọ́ ni àmọ́ ọlá ẹgbẹ́ ara ìwọ́n fi tún un ṣe ni kò bàánú jẹ́ ọ̀rọ̀ ẹnu wá fi san bàdí lẹ́yìn ó di yé wa bẹ́ẹ̀ nínú àwọn akẹ́rìmọ̀ tí wọ́n nínú àwọn máa dùn kẹ́nìkan tó kó wálé ọba tó kó wálé òun yóò yóò kùdù kọ́ṣẹ́ fáwọn ìṣẹ̀lẹ̀ mi ó di àbí yóò ṣèṣ ẹ̀mọ̀ ìpínlẹ̀ yìí ṣe ó ṣe wọ̀lú ni náà فإن أمكن wajaba, وجب واستوفى اضطراب tó bá ti di wípé ilé ìgbà wa ilé ìgbà wa ilé ìgbà wa gbogbo ìpapọ̀ gbà ilé ìgbà ilé ìgbà ìtìrọ́bù tó wà ń bẹ̀ oṣù kóònù àti àkóònù mìsáàdù ó irú ẹgbẹ́ rẹ̀ ni ìtìláàfù rùwá tí fi ma àhàrámà bí i nàbí sọ̀lọ̀sẹ́lẹ̀ fi wọ́n ti jẹ́ tẹ̀lwọ̀dá gẹ́gẹ́ ru ìgbẹ́gbàwọn àjọgbà dídì wa tí wọ́n ń ṣe ìyapa ẹnu lórí haram wo na nabi islam gbé irú hajj wo na nabi ṣe mọ́tò ṣe hajj dágbére ẹgbẹ́ hajj oríṣi mẹ́ta lọ́wọ́ ani hajj tamattu ani ifraj ani kini eh kiran kini kiras kiran combine hajj ni combine hajj wa umra tọ́kan labbaika hajjan wa umratan ogun méjì papọ̀ ani ifraj pé hajj kan gẹ́sì labbaika hajjan wa wá sí ani ìtàn pè ní tamattu ọkọ̀ sí omúra hajj o sí omúra tán alabẹ́ẹ̀ka omúra tán ó sì parí omúra rẹ̀ tó bá parí omúra rẹ̀ tó bá dijọ́ kẹjọ zulhijja táwọn yẹn lọ sí mìíràn ó sì gbé hajj gbé labẹ́ẹ̀ka hajj ó di wa wọ́n ń gbé àwọn afáwa ní ẹ̀pẹ́ ní pé ni ففي بعضها أن أعرم بالحج أو كان عادل كنسي إفراد لسي وفي بعضها أنه تمتع أو كان تمتعني وفي بعضها أنه قرن بين العمرة والحج أو كان عمرة حاج لسي تمتع كيران وقال الشيخ الإسلام رحمه ابن تيمية ابن تيمية رحمه الله وعدسي wọ́n sọ pé látàná kúrò bẹ́yìn náà zàrí kó ní ọ̀rọ̀ yóò takura wọn o tamatta o tamatta fa inna o tamatta tamatta alkiran wa ifrad ahmal alhajj o ní fa inna o tamatta o ṣe tamatta o ní tamatta o kiran amma padà wá sọ di kiran o da combine wa ifrad ahmal alhajj o wá ṣe hajj nìkan وقرن بين نسقين عمرة واحد او اقفر وقت كومباين وقرن بين نسقين نسق ميجي نسق حاجة عمرة عمرة والحاج وكان قارنا باعتبار جمعه نسقين او اجاك قارن نسي قيران لو شيء باقي كني او جماعة كومباين عمرة في حاج ومفردا باعتبار اقتصاره على أحد الطوافين أو كل ما جبر الإفراد بقي أبقى دلوري التواف إفراد كما قلت أدي وسعيين أتي على أحد سعيين الطوافين والتسعيين سعيين إيجي أتوا يكون في سعي كنا لو سيلا نسباتي مروة سعيين مفتمت تمتو لو سي كومبليتني yóò ṣe tàwáàfù ti umura bẹ́ẹ̀ ṣe tàwáàfù ti yóò ṣe sáàyù ti umura alágbé ìfúrádù ló ṣe àti kárìn yóò ṣe tàwáàfù umura àti hajj papọ̀ ẹ̀yọ̀kan náà yóò ṣe sáàyù náà ẹ̀yọ̀kan náà yóò ṣe ó di yé wa wọ́n máa gbé mọ̀tàmọ́tà à ń bi ìtìbáàrí rìfkìhì lè tẹ́rẹ̀ àdì sàfúrẹ́yì tó pé kí ni ó ṣe tàmátò pé a rí pé nínú gbọdọ̀ ṣe iṣẹ́ iṣẹ́ kan ló ṣe nínú àwọn iṣẹ́ méjì ayé umra àti hajj wà ní amkana tẹ̀rẹ̀dẹ́ amalabi tẹ̀rẹ̀dẹ́ ráàjì tí a kó bá fi pé kásẹ̀ bá àyíkó ah, fẹsẹ̀ nílẹ̀ jù rọ̀ fẹsẹ̀ nílẹ̀ jù ní ìtẹ́fà ìtìrábùl àìdẹ̀ náà àpèjúwe ẹwọ̀rọ̀ mama sayida aisha radiyallahu anha أترى سيدنا عبد الله بن عباس رضي الله عنه عنهما سيدنا عبد الله بن عبد الله بن عباس قل يا النبي صلى الله عليه وسلم رمضان نافلة ثمانية مثلا نافلة ثمانية مثلا لما وسيدة عائشة رضي الله عنها ولكن رمضان وفي نتيجة رمضان نافلة ثمانية مقلعة رأيت قرآن أبي gbóòlù àwọn àfáàsì wa ti jẹ́mù láàrin òní àà kò sí àpá ń bẹ̀ èyí tí Aisha máa rí nínú ilé tẹ́lẹ̀bí máa yàn òun mọ́kànlá tó bá dé máa fi jẹ́ mẹ́tàlá Aisha ò rí èyí yàn máa sí mọ́kànlá nínú ilé rẹ̀ lòun máa ń pa rẹ̀ Sayyidina Abdullahi ibn Muhammad sallam tí wọ́n jọyàn mọ́kànlá tí wọ́n sì wá máa sẹ́fì yẹ̀yàn méjì sí ó ní wọ́n ti jẹ́mù láàrin wọn owó abdullahi abdullahi abbas kó ló ṣe mà ipe àwọn oníbàárà tó ti wà kékeré ló fi máa bá lẹ́nu islam kẹ́mu nulẹ̀ ó ní oníjọ́ kan àwọn ọjọ́ kẹrù pẹ̀lú alẹ́ bisalam òun wá dúró lápò òsè lápá àlàáfíà nínú ilé àtẹ́gbẹ́ wa mú lórí báyìí ọwọ́ fa òun sẹ́yìn báyìí ọwọ́ mú dúró lápá ọ̀tún ẹ̀ which means ọmọ yìí dábì máa yàn lórí ọmọ yìí máa yàn nínú máa fi ó ní yé wa tí ọ̀rọ̀ yẹn takora wọn ọlọ́mọdé àfúrọ̀ yé wa náà. alfajar ọmọ àyíṣà ọjà máa gbé ìtumọ̀ yẹn náà fi káfí nínú máa fi ó ní wa wàláwò tí a làálù àbí tẹ̀yẹ́dùn masjid wọ́n yìí amúkà sọ̀rọ̀ dé amálàbí rájẹ̀ وانتفى اضطراب عينه تواي قبار بي عيني فتنا جليل اضطراب فتنا ليلام او عجل اضطراب مثاله اختلاف الرواة في حديث بريرة رضي الله عنه انا حديث يا كرينو آه قاسم اسره بمجي بمجي وجهه حديث لبكة حديث بريرة كان يقول لي ده كويس ọ hadith kẹsẹ̀ sórí bẹ́ẹ̀ bá pa ó ní misalu ìtìláàbù riwayati fi hadith Burayra radiyallahu anha iná náà ni yakọ̀ndọ́ wá ń pa hadith Burayra radiyallahu anha inna utikat فحيرها النبي صلى الله عليه وسلم بين أن يبقى مع زوجها أو تفارقها هل كان زوجها حرا أو عبدا

ọkọ̀ ìlọ ìgbà mọ́kàn mi lẹ̀ mí ni ó kú olóko ẹ̀rú láìpẹ́ yìí mọ́kàn mi lẹ̀ gbọ́dọ̀ mọ lóàbí rárá o ìyìn lè fẹ́ yín lè máa jẹ́ mọ lóàbí kí jẹ́ ìyàwó ẹ̀rú ọmọ tá bí ẹ̀rú ní mọ̀ díẹ̀ ni ọ̀wọ́ ìṣòro àlè bá lè fi sílẹ̀ pé bá mi bẹ̀ pé kó má fún mi lẹ̀ àlẹ́bí àánú ọ̀wọ́ ìṣòro àti ọba pé òun rà ṣé ọkọ̀ rẹ̀ ní kábíyọ̀

ni alkana zawja ahurran aw afdal an kana a orera na ti ni ó ti di ẹ̀tọ́ ó ti di ọmọ lu abi keseru ni rawa ya aswadu an aisha radiyallahu anha anna kana hurran aswad banu igbawa mi ma wa se da ó ti di ẹrú ó ti di ọmọ lu abi wa ya azwat bin tubair وقاسم ابن محمد ابن ابي بكر عنها عنها عنها هنا بمباري أنه كان عبدا لبيروني وترجعت رواياتهما على رواية أسود الدعوة هي أفتن في أسود لقربهما منها ترعوا ومسمجوا ولأنها خالة الأروة وكيف هذه خالة أبو ما أرواني وعمة قاسم قاسم أبو بارين وأما أسود فاجتنب عنها أسود وجنا سي سو كل ما يتوري كل ما يكبوري أديوا ما أن في ذا روايته انقطاعا قام بين روايته هما أتواني منقطع سني ثم يقول حديث تعوان تقولي تيو سي انقطاع ما يتسمع جلو وما تسلك الوجه جلو وما تسلك الوجه جلو والله تعالى عالم والمضطرب التعريب لا يحتاج به يحتاج عنه مضطرب دي عندي مضطرب دي وقت اللي يقولوا مضطرب ضعيف ضعيف لا يحتاج عقد وجه لأن اضطرابه يدل على عدم الضبط روايته يقول رواتي يقول pé àwọn tó gbà wá wọ́n fúyẹ́ nígbà nǹkan wọn kò tó dédé إلا إذا كان اضطراب لا يرجع إلى عقل الحديث فإنه لا يدل sẹlẹ̀ bí asílẹ̀ àdéṣe ẹjọ́ gbádọ́ rẹ̀ bu ẹ̀ bákan náà ló dé bẹ̀rẹ̀ àwọn tó gbà wá lọ́kàn bẹ̀rẹ̀ àjọsọ pé ìtẹ̀rọ̀bù fẹ̀yìnàwó láyàjọ misalu àpèjúwe ìtìláàbù reward fi fadila fi àdéṣe fadila ibn ubaydillah náà ni ìtìláàbù hadith wọn تواني رواية توان فضيلة وما عبيد الله أنه اشترى قلادة يوم خيبر بإثنى عشر دينارا فيها ذهب ولا خرد ولا حرد قلنا فضيلة وما عبيد الله أرى قلادة أوان كان وصول ثم سجل لهم خيبر بإثنى عشر دينار ل 12 دينار fi azab nínú tó fìtà oúnjẹ náà gold wà ń bẹ̀ wà hádà bí lẹ́kẹ́yìn kààlà fàfàdàlà tòhó fàwọ́jà tó fi àkàtàrọ̀ mi ìsìnà àṣàrà fàfàdàlà tòhó mọ́ tó wá sí inú báàgì yẹn tó wọ́n fi sanwó fún ọwá rí pé àkàtàrọ̀ mi ìsìnà àṣàrà dìnnà owó yẹn pọ̀ ju 12 dinars lọ فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم ọwọ́ abẹ́ ìlọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ọba alìsọ́pàá lè pe ya rasulullah báyìí báyìí báyìí fàkàlá tó bá àtà tó fìsẹ̀ onímọ̀tì ìtàáwò wọ́n ìtàdó bẹ́ dà الروايات انه أن فضالة اشتراها وفيها بعض أن غير سأل عن شرائها إنما بعض نقول فضالة رعني أبوت أباهم في بعض وأن غيره بعض أن غيره سأله عن شرائها قال قال أول مين لو ديك أمر أمر أمر على وعي بعض الروايات أنه ذهب والخرج إن البوام يواقي لكي ينيع تقولش في بعض ذهب وجورة إنه البوام ينيع جورا أتقولش في بعض آخر متعلقة بالذهب nígbà àmì wọn ní ẹ̀lẹ̀kẹ́ yìí ní tí wọ́n mìs mọ́ gold tó súnmọ́ òfin ìbádọ́ a ìsìnà àṣàrà dinar ọgbà dinar méjìlá rí في بعضها بتسعة دينار وكان 9 دينار دنانير في بعضها بسبعة مثلا بقرا في عشرة فقال حافظ بن حجر الإمام عسقلاني رحمه الله هذا لا يوجب الضعفا فهذا لا يوجب ضعفا بل يعني عديث بل مقصود من استدلال محفوظ لا خلاف فيه ọdẹ́yìí kò sọ di ọ̀nà yẹn pé ọlẹ̀ ẹjọ́ pé kéde àkùdí àní àdìs kò sọ pé àdìs yẹn lẹ̀ adáwọn fàdá lára nǹkan yẹn bal maqsudu min istidlal al mahfuz fẹ́ lóun bí pété abẹ́bí sí ẹ̀rí bẹ́ẹ̀ la ikhtilafu fihi yìí كسي أقنوري رويغان تفيغان هو نحي عن بيع ما لم يفسد ونحن تيكما تنكاية لا يكما سلاية أما ديسو أما إنيرو حديثي مقدار ثمنها أبي أديما أوي فلا يتعلق به في هذا الحال آن اللي رأيه بأي ما يوجب اضطراب تقول صديق

بعد ما ريق ولقوا إنه حديث جاي صحيح والله تعالى إليني قريره يبقى إتراج دفع موافوة أبو ذي إدراج في المتن أتفكورا بمتن والسلام عليكم ورحمة الله وبركاته